من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي بنعمته وبفضله تتم الصالحات والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún kí ọlọ́run àtọ́lá rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbí mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa da'watul haqq ìpèpè òdodo èyí tó máa ń dé sí etí wọ̀ wa ní déédé àsìkò yìí láti ilé agbóhùnsáfẹ́fẹ́ Premier FM ninety three dot five Dùgbẹ̀ Ìbàdàn èyí tí àwọn àfàwà Fadilatu Sheikh Sulaiman Muhammad Al-Awwal amúbíẹyà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní ìyànà Central Mosque bákan náà ìmáàmù àgbà fún wa ní Green Mosque ní Gbági tí wọ́n bá ní tẹ̀síwájú lórí àlámàrí ètò níbàṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó so mọ́ àlá ojú oorun ní ọ̀sẹ̀ tó lọ wọ́n bá ní sàlàyé nípa àdúrà nábì sallallahu alaihi wa sallam lórí pé kọ́lọ́hún jẹ́ kí òun máa nífẹ̀ẹ́ àwọn tí ò tó òun wọ́n bá ní ìyànnà ilé gan tààrà kọ́lọ́hún mọ́sà ìjẹ́ kárí àwọn afáàpẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wọ́n mọ̀ bá ní tẹ̀síwájú insha allah lórí àkórí ìbákan náà falyatafaddal مشكورا مأجورا أعوذ بالله من الشيطان الرجيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọgbọ́n fọ́lọ́wọ́ bá tó ti wá mùsùlùmí o alhamdulillah afún tọrọ lè fún ìfẹ́ bá jẹrẹ fún anábì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́ bá rẹ̀ bàmọ̀ jẹ́kẹ̀ fún ogun wa alọ́bàtà lè fún ìfẹ́ anábì wa àti àwọn ará àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní jọgbà lè kíyàmà ẹ̀rẹ̀ anẹ́sìn àtún tẹ̀síwájú lórí ibi tí a fi ọ̀rọ̀ ìgún sí a sì sọ̀dí tó jẹ́ pẹ́ díẹ̀ lára tọ́lọ̀ fi annabi lójú ràn lórí ọ̀rọ̀ aláìní aláìní ọ̀dára rẹ̀ màbá ìláwùjọ olówó náà láàánú aláìní aláìní náà láàánú olówó ṣùgbẹ́rú àwọn aláìní wo ó la àkọ́kọ́ anábì sallallahu alaihi wasallam ọba ní sọ ọ̀pọ̀lọpọ̀ àpọ̀nlé àti ọlá tọ́lọ̀ ń fẹ́ wọn tó bá sì láláì ní láyé ń bíbà yìí ṣé gbogbo ohun tí kú máa dọ́wọ́ ẹni lóore láyé kò sí ní tọ́sẹ̀yìn ọlọ́run ọba ń bẹ̀ ìgbé orí kádọ́dọ̀ ọlágbájá o tọ́lọ̀ wọn mà sí ọlọ́run ọlọ́run lòun ti pè gbogbo ẹ̀ ṣáájú ká tó dáyé ní fifty thousand years ìyẹn sì ní tọ́lọ́run bá ní túmọ̀ ní suratul Qamar wípé inna kulla shay'in khalaqnahu bi qadar béèyàn bá rẹ̀ lò lówó kèési àkùnlẹ́yàn béèyàn bá rẹ̀ lò lọ́sì kèési àkùnlẹ́yàn ìlà fi ń pariwo pọ́nkálukú kó wojú rí ṣe ń tọ́lọ̀wọ̀n ọba ọ̀fẹ́ láti bà láyé jẹ́ kò sí tó ní bá ṣe pẹ̀lú owó èṣù lọ́fẹ́ báyé àwọn èèyàn jẹ́ tó fi kọ́kọ́ gbàbẹ̀ yẹn wọlé pẹ̀lú wọn ṣùgbọ́n tí èèyàn ọba dára rẹ̀ mọ̀ pé àṣẹ ah, kò ṣe ń tọ́lọ̀ǹkọ máyàn bẹ́ẹ̀ tí ọjọ́ lá ṣé pé bí kẹ́yìn ro ṣe rọrọ̀ ayé náà jọ́lá bẹ́ẹ̀ ó ní ẹlọ ọmọ aksaru alìjannati ilmasakin wal àwọn tí ó pọ̀ jù nínú àlìjẹ̀nà àwọn aláìná ni wọ́n kí ni ẹ̀rí wa oṣọ́lọ́ ni kúmtù alábábìlì jannati mo dúó lẹ́gbẹ̀ẹ́nu ọ̀nà àlìjẹ̀nà bàtọ́lọ̀ bá mú mẹ́rin orú fàídà àmàtù màndàkọ́lá almasakin nígbà mọ́ wárìyàn tí wọ́n pọ̀ jù tí wọ́n wọ àwọn aláìní wọn mọ̀rí bẹ́ wọ́n ń fa ọ̀rọ̀ mara wọn lọ́wọ́ fàkọ́lẹ̀ tìlì jẹ́nà aljanna wá ń sọ̀rọ̀ láti lè máa fi sọ fún inápòhun ẹsẹgbẹ́ rẹ̀ oníláyẹ̀ dìkúlù ní ìlàdún àfàáhù wọlmẹ́sàkín ẹnìkan kò ní wọnú tèmi àyàfi àwọn ọ̀lẹ àtàwọn aláìní ni wọ́n pọ̀jù nù mi anábì sallallahu kúlù dọ́ìfin mútàdọ̀ìfin gbogbo ẹni tó jẹ́ ẹni tí ọlọ́run ò fún ní tọ́pọ̀ láyé téèyàn fi ìsagbára tó sì wà gbàbẹ̀ fún Allah subhanahu wa ta'ala tó ṣe bẹ́ẹ̀ ìljannati an awwalin nasi dúkúlà ìljanna tí wọ́n bá bí wápín tí ó jọjọ́ alìkìyàmá tààlà wọn tí ó kọ̀kọ́ wọ alìjanna annabi sallallahu alaihi wasallam ó tó sọ́lá yìí rẹ̀ ó ní wa annal fuqara'a yasbiquna al-aghniya'a ila al-jannati bi arba'ina 'aman àwọn aláìní wọ́n ṣáájú àwọn olówó wàlìjanna ní tí ò ní dín ní ogójì ọdún nínú ẹgbàwá mi innahum yadkhuluna al bi nisfi yawmin kọ́dà ìlàjì ọjọ́ tí wọ́n ti wọ alìjanna àwọn olówó ní tí ìwọ àlìjẹ̀ náà bẹ́ẹ̀ sì nìlàjú ọjọ́ yẹn wọ́n wọ̀ ọmọsùnmí àti sánà 500 years inú torí pé wà inna yawman inda rabbika ká alfisanatin mimma ta'udun 1000 years olọ́jọ́ kan lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́n nínú ọjọ́ táwà ń kàlàyé ń bì nígbà tọ́jú ayé bá pẹ́ 1000 years ọjọ́ kẹtọ̀rọ̀ lọ́n nà tàbá wá ní ìdajì ọjọ́ tí àwọn aláìní ti wà lìjẹ́ náà ni àwọn olówó ṣẹ̀ṣẹ̀ wá wọ̀ a jẹ́ pé lẹ́yìn 500 years tí àwọn aláìní ti wà jẹ́nà làwọn olóṣèṣẹ̀ wà máa wọ̀bẹ̀ kọ́dà tí àbá bí wá wípé nígbàtà abádórí sirat òkè ni yóò máa yọ bẹ́ẹ̀ sì ni yóò mú ju ẹnu ìdà lọ àwọn wọn kọ̀kọ́ rí bẹ̀ kọjá níjọgbàlìkì àmà mọ́ni awwalun nas إجازة على الصراط يوم القيامة صح عن الرسول صلى الله عليه وسلم أنهم الفقراء àwọn wọn kọ́kọ́ kọjá lórí òkè wọn kọjá lọ ńbẹ̀ bí mọ̀nàmọ́ná wọn kọjá wọn tún máa béèrè padà wípé ah ah ebi la gbo ke kọjá ni man awwalu an-nas jazatan ala as-sirat on se la ni fuqara ul muhajirin tí an bá bi ńbẹ̀ àwọn aláìní nu an tí an fi le fona le láti Mákà wá o kọ́dà bí wọ́n bá tó bí á pé man awwalun nas wúrùdán ala hawd rasulillahi sallallahu alaihi wasallam yawm al-qiyamah omi tọ́lọ̀ wọ́n fọ́nà bí sallallahu alaihi wasallam jọgbà kìámà àbàtàí onáà ni káwùsàr káwùsàr onáà ni àbàtàí àbàtàí ọmọ retí wa nígbàtà abákò ń bí abá ti gbàdájọ́ tán tá a kú òní orí òkè sírọ́ọ̀tì tá a ń bọ́sẹ̀ lọ́nà àlìjẹ́nà ònlá kan adágún omi ṣùgbọ́n nàbí ò ti ṣáájú wà débẹ̀ ìjọ́nà ó ń ṣe ọlọ́run sallallahu alaihi sọ wípé tẹ́ ẹ bá wo funfun omi ìjọ́nà lọ́hùn yóò funfun ju wàrà lọ adùn rẹ̀ ó sì dùn ju oyin lọ níhìn ayé kódà kọ́ọ̀pù ife táàfì mẹ́mu mi ń bẹ̀ ọ̀pọ̀ ju déédéé òǹkà ìràwọ̀ sánmà lọ ṣùgbọ́n gbogbo wa àbá nàbì ń bẹ̀ ṣùgbọ́n àwọn tí ọkọ̀ọ̀kọ́ débẹ̀ mú mi òun náà ni àwọn àlìfúkọ̀rọ̀ kí ni ẹ̀rí wa lórí eléyìí ó ń ṣe ọlọ́run ni tí wọ́n bá bí i sí wípé awàlù náà sì wúrú dẹ̀nà àlẹ́yà yàrá alhaud fukọ̀rọ̀ olùmọ̀ muhajirin bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan sí àwọn wo ni adánásù fiyab wà ṣùfún húsàn alẹ́bí adébí àwọn aláìnínú wọn iná wọn ó tún kọ́kọ́ dédi haudu torí tí ó máa mú ẹ̀dú orojọ́ wọn ò ní ní níwájú Allah subhanahu wa ta'ala bákan náà tí wọ́n bá tó ń sọ ń pa àwọn aláìní àìní ọ̀nà ní wá ń lé oúnkàlùkù lọ́dún èṣù lónìí àwọn aláìní hum atba'ur rusul mundu an khalaqa Allahu as-samawati wal wa mundu an arsala Allahu ar-rusul lágbàtọ́lọ́n ti dá sẹ́mà àti ilẹ̀ títí ń ráwọn òjíṣẹ́ wáṣáyé tí wọ́n bá náà wò lọ́pọ̀ jù

àwọn ò lè tẹ̀lé ọ nítorí pé àwọn ẹni ilẹ̀ àwọn ẹni ẹ̀yìn àwọn tí ò lè náwó kìkì wọn dáa mọ̀ tí wọ́n lè yọjú kún wọn fọmọ fún wọn ò lè ka géètì kún wọn sílẹ̀kùn fún àní àpọ̀jù náà tí ń tẹ̀lé ọkì o kódà láti fi clear ilé yìí ìrọ́kùn ọba rọ́ọ̀mù kí ni tó sọ fún àbí Sufyan lọ́mọ sálàwù àni nàbí sàrásálàm lọ́mọ sálàwù nàbí sàrásálàm nígbà tí ànàbí ń bi léèrè ó ní wàhálì ashrafun nas ìrọ́kùn bí àbí Sufyan léèrè ń parí sàrásálàm ó wá ah sí àwọn èèyàn lálá ní ń tẹ̀lé wàhálì yẹ̀ ti bá wo aṣọ́fù náà sáwọn èèyàn lálá àwọn èèyàn kànìkànì ní ń tẹ̀lé àmdù àfà òhun àbáwọn aláìní ní ń tẹ̀lé ah fàkọ́lẹ̀ bẹ́ẹ̀ dùn àfà òhun àwọn aláìní ni ó kọ́lẹ̀ ìrọ́kùl hom àti bá rúṣùl àwọn tí wọ́n máa tẹ̀lé àwọn ànàbí ọlọ́run náà nu yìí ló fi jẹ́ pé wọ́n máa pariwo ń jọun wípé ọ̀lẹ́ ń tẹ̀lé àwọn tí wọ́n ní rọ́wọ́ họrí ni wàhún afdol minal agniya inda kẹsìrì minal ulama aw akisarihim ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà nígbà tí wọ́n ń wọ̀n síra wọn ṣé kéèyàn jí ọlọ́rọ̀ tí ó mọ̀ dúpẹ́ fọ́lọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni àbí kéèyàn jáláìní tí ó lè máa ṣe sùúrù pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú àìní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà náà ni àfíìsì bí wípé aláìní tó fi sùúrù kún àìní rẹ̀ tó sì dúró tọlọ́run kèé ṣẹgbẹ́ olówó títún dúpẹ́ náà pẹ̀lú tọ́lọ́run ọba ṣe fún un awambo. fadarul ilmi iqimisuna ilal qur'ani turshiduna. sẹ́ni gbogbo òbí ló ń bẹ láwọn fún gbogbo àwọn ọmọ àwọn tí wọ́n yà rè. lára ìlànà gbòógì tí ọmọ lè fi dolóyè rẹ ni kí òbí mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ rẹ. pàápàá institute of quranic memorization and islamic studies itnis ìyànà bódìjà ọjọ́ express road ìbàdàn. lábẹ́ bàbá wa fọ̀dílẹ̀ tó ṣ sheikh sulaiman muhammad awal amubiyaya àwọn ìpele tá a pè ya mọ́kálẹ̀ quran memorization hiha quran arabic studies kíkọ́ nípa èdè lọ́gbàwá tó yẹ kóró western education ẹ̀kọ́ ìgbàlódé day and boarding is allowed telephone oh eight one one nine four two four one two four oh eight one one nine four two four one two four mahadu tafizil quran ló ń pe gbogbo òbí pé ẹ wá fún àwọn ọmọ yín dolóríire kọ́dà lára àwọn ẹ̀rí tó tún tọ́ka tẹ́lẹ̀ oníṣẹ́bẹ̀nu sọmọ́ Bukhari anúfà sọ́lá wọ́n masára ti ń jọka famọ́rọ̀ bí al-ghani wal-miskin olóòkà kọjá gbà nàbì àtàláìní àníbí wọn ni hada yaani e eh, al-miskin khairu min malayil ardi min mithli hada gbogbo tí ń bẹ nù ilé ayé

ọpẹ̀ka ọgánbìkan ju lọ ṣùgbọ́n òkè tí a bá ń tọ́ lọ 40 km tó ń ti bẹ́ẹ̀ tí a bá gbé sórí scale àríbí tí bá gbé sórí udu ó ń rẹ̀ lọ kí nàbì wípé rí ànàbì ṣé bọ́kù èèyàn bá jálá ìní èèyàn sàkà fún ni olówó sí ìyàwó rẹ̀ na àwọn bọ̀ lára àwọn àpọ̀nlé tọ́lọ́ ń fún òun náà ni ọ̀rọ̀ bàǹtàbàǹtà kan tí àtúnṣe àṣírà sọ wípé à se ẹ mọ̀ wípé àwọn tẹ́ ń wò bí aláìní ọ ọmọ pọ̀ nù wọn tọ́jọ́ pé rúbà ashas mélòó mélòó ẹni tí wọn ó kùn mọ́ lórí tí wọn ó tùta kókó kèé ṣe ti pé ọgbọ̀n òsì ló débẹ̀ kòrówó kóòmù kòrówó gẹrun agùbàrọ̀ kòrówó rọṣẹ́ ní o kèé ṣe tí ó yíyan ọlọ́run ṣayé ẹ̀ bẹ́ẹ̀ ni bí yín ni gbogbo aṣọ téèyàn bá tísàlẹ̀ ọ̀tún wá bá tókè mọ́ wọ́n bá fi òfì wọ́n bá fi dẹ́sí kí lókè ọwọ́ àfi àǹkárá sí ṣòkòtò àǹkárá náà tó ti ya ń bàdí ó ti ya lẹ́sẹ̀ bákan náà aṣọ òfì náà tó fi fi gbogbogbò ti fi ń bú òsì yẹn ní agbára mẹ́rin mẹ́rin tí ọwọ́ sọ méjì bá ń tí ò ní jọra wọn mọ̀dì fún imbil abuad kò síbi tí ọwọ́ wọn mọ̀ filẹ̀kùn gbarú wọn padà ní wọn èdè wọn wọlé níbi táàrin wọn àtọ́lọ́ ń sì dáadé láwọ akọsàmà alàlọ́ láàbárọ̀ tí wọ́n bá pínlẹ̀ mi lórí nǹkan kan pé ah ah ah ẹsẹ̀ ẹsẹ̀ bí báyìí ah ilẹ̀ òní kò ní tí sọlọ́wọ́ ìpa ilẹ̀kùn la àbárò wàlọ́yọ̀ náà pa ilẹ̀kùn tọ́bẹ̀ ewu bẹ́ẹ̀ pé wàlọ́yì ọlọ́run ò ní sọ wà láì di tí ọlọ́mọ ti tàn sí ọlọ́run sì bá mú ọ̀rọ̀ rẹ̀ sí ànàbì ni wọ́n pọ̀ tí wọ́n rí bá sallallahu alaihi wasallam torí ìdí èyí ńlọ́fà tó fi jẹ́ pé màmá wa kan nínú àwọn ìyàwó ànàbì sallallahu alaihi wasallam wọ́n gbajúgbajà pẹ̀lú pé wọ́n ń pè ní umul masakin ìyá àwọn aláìní àwọn gangan ni ìyá wa zainabu bintu khuzaima kọ́dà lójú ayé ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ọba ló mú wọn sọ́dọ̀ nítorí kíni lè sáàni ha ilayhim torí pé ìyá ìpọ̀ lẹ́yìn tí máa ń ṣe dáadáa sí àwọn aláìní ń dàrú ta ọmọ tá ń pa wọ́n ní falmiskinu filhakiko ẹn tá a lè pìlà láì ní gangan mọ́ni istakana kọlbùhù lè rọ́bìhì ẹni ẹ̀mí rẹ̀ tó bá ju rẹ̀ lẹ́tàn pátápátá fọ́lọ́n ọba ni o wà kọ́ṣíyà min kọ̀ṣíyàtìhì wà màhàbátì ẹ̀mí wa ń di tí ń gbọ́ pẹ̀pẹ̀tẹ̀ ń bà á wọ́n wá ní kí ní ń bà lẹ́rù ọwọ́ ajẹ́bẹ̀rù ọlọ́run ọba bá ń rẹ́pù gbogbo nǹkan kí nǹkan kò ní máa bá a débẹ̀ torí pé la yakunu li insanu mamduhan li kawnihi miskinan illa bi hadhihi sifat wọn ò lè sọ pé nìkan aláìní ni tó wá jẹ́ ni ọlọ́run àfi káwọn ròyìn kí wọ́n wà lára rẹ̀ ọ̀kan nù àwọn tí wọ́n súnmọ́ mi ọ̀rẹ́ tímọ́tímọ́ ni á wọ́n tún jẹ́ àfáà fún mi ẹni ọwọ́ afẹ́ wọ ọkọ̀ ǹjọ́ kan níbàdàn náà ni nítòsí muslim nírọ̀lẹ́ wọn náà wá dùn àṣírí adéfìlà èrò pọ̀ nílẹ̀ tàfẹ́ wọkọ̀ àwọn àbẹ́jì kan bá ń takùrọ̀sọ pé ah ṣèṣe alẹ́ olórí burúkú lọ́lọ́n ah oríkèjì ni pé ah ó ṣáájú mi sọ ni àdáwọ́ ẹ̀dá ni kò sì sí ojú ọ̀nà kankan fún un lẹ́yìn tó kù sílò ayé ìpè ni wọ́n máa gbéṣẹ́ ah, ó ní wọ́n wá rí kọ́rọ̀ yẹn mú òun níbi tó ń wa òun mìíràn àbá tọ́jú ọ̀dẹ́bílà àbógbìjà ọlọ́run torí wà á rí pé gbóntàn sọ̀rọ̀ ǹdọ́gbọ́n tẹ́tí gbọ́ afẹ́ náà bá súnmọ́ pé ah, bàbá bàbá gbẹgbẹgbẹgbẹ náà sọ̀rọ̀ òtẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wá wọ́n èbírú ẹ̀yí tí mo ti wà ní Tógó ó sì sọ pé wọ́n èbírú ẹ̀tọ́ ti wà lábíjan gbogbo sí ẹni mo nílọ mo nílé mọ lọ́kọ̀ mo gbọmọ láwo ìjọ tí wọ́n dé lu ìpadà èèmù one thousand wọ̀lú yìí sí ọlọ́run wa nu àti láǹkì ìràn náà fún aláǹgbáwẹ̀ fún ọwọ́ fínísì ìfẹ̀mí wa dúdúdúdú tó o bá nírú mi ní bàbá nu ẹbí yín sírù sí lónìí ọ̀lọ́ kọ́sẹ́ kí mo fẹ́ máa ṣe mọ́ èmi ọ̀gbá tiẹ̀ o olófò ni ó gẹ̀jẹ̀ náà nípa wo àjọ máa sọ báyìí olóògùn sí bombay wọn ò tiẹ̀ fóònù láyé ọ̀rọ̀ kankan láti máa sọ̀rọ̀ àìní ọlọ́run náà òun náà tọ̀nà ìzán ní paríparí aláìní òun lẹ́nì tó jẹ́ wípé kò fi àìní rẹ̀ tún máa sẹ́lọ̀n wọ́n lẹ́yìn bẹ́nu aláìní mi kí tó ń sẹ́lọ̀n ju ẹni tó lọ́rọ̀ lọ làwọn fáfi sọ fún wa wípé èyí tó dáa jù tó ẹ̀ka gbóyè ni wípé àìní ọ̀rọ̀ ọ̀yàn fọlọ́n ju níní lọ ìdẹ̀ra ó lè lára ju kí ni o ju ìnira lọ ó lè máa yàwó yàn lẹ́nu o ẹ ń bá ń bẹ́ nù nira ẹ rí wípé kó súnmọ́ lọ́hùn ilẹ̀kùn ẹ ti sílẹ̀ fún ṣùgbọ́n ń bá ń bẹ́ nù dẹ̀ra gbogbo tí ń fẹ́ ń ṣẹlẹ̀ sí ìmọ̀fẹ́ gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ilẹ̀kùn tiẹ̀ sílẹ̀ níwájú titi ẹ̀ jàmáà ẹ̀jẹ̀ àkíyèsára o anabi wa ń bẹ̀lọ́ ti ẹ̀ wípé wà fi bẹ̀lẹ̀ masakin jẹ́ nífẹ̀ẹ́ àwọn tí ò tómi wà á ń wà tẹ̀rù hámánì wà á forí jìmí ọlọ́run ọba sì kẹ́mi àwọn àfáà ní ọ̀rọ̀ méjèèjì yẹjìmáàánì khoyrol akhirọ kullihi gbogbo tí a ń pè lórí alìkíámà ọ̀rọ̀ méjèèjì ti kóónú torí kíni lè annal magfirota sitiru zambi téèyàn bá ti dẹn tọ́lọ̀n ọba bá forí jìn ọlọ́run ti bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ nù máa wì kọ́yà ti ṣẹ́rì pẹ̀lú pọ́lọ̀ wọn sọ níbi aburú tẹ́tẹ̀ lè fà sí lọ́rùn ìdán o ní a fi máa sọ wípé látẹ̀kì tẹ́mọ̀ ẹ̀lẹ́mọ́fúrọ̀ máa òkú bá ti àlà àhàdìn ọlọ́run ọba ò tún ní ìforíjìyàn kó tó fi yà jẹ́ náà àwọn bọ̀ ìkẹyì kí ni àtúfẹ́ gbà ń bẹ̀ fàhíyá dùkúrú ní jẹ́nà o ní àná wípé ni ìbá ti ń jẹ́ ìrìn lọ́dọ̀ rẹ kí wọ́n jẹ́rú gidi kò sí bá jẹ́ ń dáadáa jẹ́ nípìn bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ nu anábì sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe àdúrà yìí ó tó súnwájú sí ọwà ni wa idha aradta bí ibadika inú ẹgbẹ̀ wá mi bi qawmin fitnatan faqbidni ilayka ghayra maftunin ẹ ọlọ́run gbogbo ìgbà tó ti ń ronú wípé mo ti gbàlérò báyìí àsìkò rẹ̀ sì ti tó mo fẹ́ fìyà jàwọn èèyàn kan mo fẹ́ dáwà mẹ́rin àwọn kan ti ń rẹ́rìn bọ̀ ẹkún lókù tí wọ́n máa sun báyìí àwọn kan ti ń gbádùn bọ̀ ààrẹ lókù tí wọ́n máa sìn báyìí àwọn kan ti rí pòmù báyìí kí wọ́n má rí pòmù lókù àwọn kan ti dẹni wájú tẹ́lẹ̀ wọ́n dẹni ẹ̀yìn báyìí ee àwọn kan ti ń sìn mí tẹ́lẹ̀ wọn ò ní sìn mí ọlọ́run ọba má àwọn kan ti ń ah gbogbo ohun ah ọlọ́run ọba tó ọba ti fàkùbídùnì ilẹ̀ ìkà gọ́rọ̀ mọ̀túnì mọ́jọ ọ̀kan mi dákọ̀ ọ̀yá mú mi sọ́dọ̀ rẹ lẹ́yìn ní jẹ́ tí ń forí kó nínú mùsíbà dààmúdààbò àwọn àfáà ní ìmọ̀bẹ̀mbì àdúrà iná torí pé salamatul abdi min fitani duniya muddata hayatihi ó ti wà nú ẹ̀ kí ọmọ nìyàn kọ́ là níbi dààmúdààbò lé ayé láti ìgbà tí ó ti bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀mì tí è parí ẹ̀ à oore tọ́pọ̀ ni o torí pé in qadar rahman azawajala ibadi

orú ẹni bẹ́ẹ̀ yóò di ẹni tí yóò máa sẹ̀mí lẹ́yìn tí ò ní farakọ́ síbi ìbínú ọlọ́run ọba tọ́rọ̀ bó fi gbẹ̀mí rẹ̀ fẹ́yìn eléyìí náà sì ní pàtàkì àdúrà tí ànábì sallallahu alaihi wasallam tọ́kọ̀ àwọn sọ̀hábà min hadith ali ibn abi talib radiyallahu ta'ala anhu ó sọ́rọ̀ ni ta'awwadu billah min al-fitan ma zahara minha wa batan èyí sàbí ẹ̀sì pé ọlọ́run ọba sọ́wọ́n gbogbo dàmúdàbò àtẹ̀ntàmà àtẹ̀ntàmà ilé ọ̀fà tó jẹ́ pé gbogbo fìtínà mùsùlùmí máa sáà fún un torí pé kápẹ́ ń tọ́hàn sí aláfi sáfún fìtínà káwé tí wọ́n lọ pamọ́ fìtínà èso lójú kan o àdánwò mi bẹ títẹ̀ èèyàn bàjẹ́ tán pátápátá láyé ní àtìlẹ́lìkì àmọ́ tí ìtaari ó sì máa sọ fún yàn pé máa bọ̀ máa fi wá kó papọ̀ wípé ta'awwadu máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ní من الفتن ما ظهر منها وما بطن عربية التصرية كيجي تعوذوا بالله من الفتن ما ظهر منها وما بطن اتصوا قلهم صوان بدام دابو لين تاما تنتاما أصابا نعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن عربية التصرية كتا تعوذوا بالله من الفتن ما ظهر منها وما بطن ايه أنا تصقي نعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن إمنا وانصو tí bó ti mọ̀ pé nǹkan kú náà wá náà máa sọ أعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن أعوذ بالله من الفتن ما ظهر منها وما بطن أعوظ بالله من الفتن ما ظهر منها وما بطن Ọlọ́run ṣọ́ mi ṣọ́ ẹ̀yin náà kún gbogbo aburú wọ́lájọ́ kan sọ́rọ̀ wàsàlámù alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. kọlọmbani sàn